Ṣàngó Àfọ̀njá ó ní bí wọ́n bá lè má rẹ̀ mọ òun jọba ó ní Sókótó á fún wọn lọ́mọ ogun ààrẹ Àfọ̀njá bá gba kámú ó ní kò láṣẹ àrẹ̀mọ rẹ̀ tó fi sílẹ̀ ní Sókótó ọmọ tí jẹ́ Sàlámì ló ránṣẹ́ sí ó ní kọ́mọ ó wá jọba ìlú Ìlọrin ìgbà òun gbéra ó mú àbúrò rẹ̀ lọ́wọ́ ẹni tí wọ́n ń pè ní Ṣítù Sàlámì ló jọba àkọ́kọ́ lérí ará Ìlọrin ó kú wọ́n tún fi Ṣítù náà jọba àwọn ọmọ gàǹbàrí ló ń jọba látàkókò ọ̀hún wá irú ọmọ àfọ̀njá fẹ́ jọba wọn ní kò sáàyè. àtìgbà náà bí yorùbá bá sọ wípé ìlọrin àfọ̀njá haúsá anigeri alimi nìlọrin ẹlúlu ló pe òjò tán tí apá òkó dò mọ́ ọmọ onílé ti yí padà ó dàgèjì. èdè àìyedè ti ń bẹ láàrin yorùbá ohun tó jẹ́ sábàbí rèé kó tó di pé fúlàní gbà lọrin lọ́wọ́ wa ìrántọ́ bá ti ń dìtẹ̀ mọ́ra wọn àǹfààní wọn jíjù ní dùnù kíákíá lọmọ ogun fúlàní débí bàbá ìṣùà wọ́n dé tẹ́sítẹ́sí tọkọ̀tọkọ̀ wọ́n gbé ogun fúlàní wọ̀yọ́ ogun fẹ́jú tán ogun ajàmọ́ máàlà ogun kẹrú ogun pọmọ ọ̀tẹ̀ ni yorùbá ṣe ṣe ṣe tó bọ̀yọ́ àkọ́kọ́ jẹ́ ṣé gbogbo yín ń gbọ́ làbárè. kàkà kílẹ̀ òkú sísá nílẹ̀ àṣá kó tó di pẹ́ǹtì dánijọ́sí a ó lẹ̀ sígbà ìwà wo ni ó lọ sàn ju pé kápógun ló pọba ìlọrin àfọ̀njá lógún pààrẹ àfọ̀njá sí ẹ wo ohun tí kó wá gbà nínú ọ̀tẹ̀ ìgbà tí wọ́n tún wọn ká ní ọ̀yọ́ àkọ́kọ́ tán wọ́n tún fẹ́ fogun kólẹ̀ yorùbá pátápátá ọpẹ́lọpẹ́ ọmọ ogun ìbàdàn tó dìde wípé kí n la bóyá gbogbo yorùbá ní fúlàní ìbákó lásán kọ́ bá a bá ń gbóríyìn fún ìbàdàn. wọ́n ti tayọ òmù àrán wọ́n lé kọjá ọ̀fà wọ́n gbógun dé sí òṣogbo òròkì gbogbo alákìkanjú ogun ìbàdàn ló dìde ogunlogun tí jogun jálumi àwọn ọmọ ogun ìbàdàn ló jagun náà lájàṣẹ tí wọ́n kí fúlàní wọ̀ èdè àìyedè tí ń bẹ náà. ìyẹn tí àwọn bàbá wa tí wọ́n jẹ́ lọ́balọ́ba lóyèlóyè ìyẹn tí wọ́n bá gbọ́ràn ohun tí bàbá ọlárẹ̀wájú adépọ̀jù ohun tí wọ́n fi kéwì tí èmi bàbá gbàgede mọ̀ tèmi náà fi ṣe késẹ́ẹ̀tì tá a pè ní tani fúlàní tani fúlàní yìí by popular demand a máa gbé síta ní series by series a fẹ́ máa gé sí ten ten ten ten minutes tá a máa gbé síta lẹ́ẹ̀kọ̀ọ̀kan tẹ́yìn èèyàn ó máa bá wa wò ó because àwọn èèyàn ti béèrè ọ̀pọ̀lọpọ̀ ò tí ì mọ ṣánẹ́ẹ̀lì yìí nígbà tí a kọ́kọ́ bẹ̀rẹ̀ tá a gbé sinimá Tani Fúlàní jáde àwa ń pòpọ̀ lọ́wọ́ báyìí lẹ́yìn agbára ọlọ́run a fẹ́ ṣe ní normal and standard video kò lè ná less than six to ten million naira tá a fẹ́ ná lé a fẹ́ ṣe ní standard video world class video a dẹ̀ máa gbé káàkiri àwọn àgbáyé tí ìlú tí ọmọ Yorùbá wà káàkiri àgbáyé UK US Brazil àtàwọn káàkiri countries la máa gbé lọ à ń ṣètò ẹ̀ lọ́wọ́ tó bá jáde torí pé Yorùbá bọ̀ wọ́n ní tọ́mọ ò bá bá tàn á bá rọ̀ bá àròbá dẹ̀ rèé òun ni bàbá àtàn ọ̀pọ̀lọpọ̀ ti ń gbàgbé ohun tá à ń pè nílẹ̀ yorùbá ohun tá à ń pè nílẹ̀ yorùbá ti ń dìtàn fọ́pọ̀lọpọ̀ pàápàá jùlọ àṣà àti ìṣe wa ó ti ń dìtàn fún ọ̀pọ̀lọpọ̀ wa èdè lẹ́rọ̀ ọmọ yorùbá tí ó rán aṣọ tí ó wà gbádá kò ní sí fìlà lórí ẹ̀ á lóun ò ráyè ni èmi àti ẹ̀sọ́ mẹ́pọ̀ òun kórìíra fìlà dídé bẹ́ẹ̀ láyé àtijọ́ lẹ́yìn táwọn bàbá wa bá rán aṣọ òkè tá à ń pè láṣọ òfì bóyá wọ́n rán ní jẹ̀pẹ́ wọ́n rán ní gíjìpá àbí wọ́n rán ní àgbádá èyíkéyìí tí wọ́n bá rán níbẹ̀ wọ́n á wá fi fìlà betí ajá sí tàbí kí wọ́n fi fìlà bentigọ́ kí wọ́n fi sí fìlà tí wọ́n máa ń gẹ̀ báyìí kí wọ́n fi sí àmọ́ lónìí ojú ti wà látẹ̀lẹ́sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí ń fi ojú tó yẹ kán fi ríran wọ́n ti ń fi tẹ̀lẹ̀ àwa pẹ̀lú fúlàní kí ló dà wá pọ̀ kí ló dé gan tí fúlàní kò fi gbógun balẹ̀ yorùbá kò yí ọ̀pọ̀lọpọ̀ ó ní mo ṣe fẹ́ràn kí n máa fi ewì bàbá yẹn wọlé àti àwa lọ mú fídíò nínú fídíò ta ni fúlàní àwa yìí stílẹ̀ sínú ewì yẹn la fi ń play káwọn èèyàn lè rí i ìmáa wá play ẹ̀ tàbí ìgbé sinimá ẹ̀ jáde á jẹ́ kọ́pọ̀lọpọ̀ lè mọ ìtàn sọ́kù ti káńsù tàn wọ́n ti káńsù ẹ̀ kó léèwé àwọn ọ̀pọ̀lọpọ̀ indomie generation tí wọ́n jáde bẹ́ẹ̀ bá bí wọ́n pé ta ló ń já olẹ̀ wọn ò mọ̀ bẹ́ẹ̀ bá bí wọ́n pé ta ló ń já fọ̀já wọ́n á máa wù ẹ́ ni ó dáa ta ló ta ní balógun ìbàdàn ta ló kó ẹ̀gbà dé abẹ́òkúta wọ́n máa máa wù ẹ́ lójú ni bẹ́ẹ̀ gbogbo àwọn kinní ló yẹ kọ́mọ Yorùbá àtàtà lè sọ sí òun ló ṣe jẹ́ pé àwọn ìtàn yìí a ti ń gbìyànjú láti kó wọn jọ wọ́n pè ní docudrama documentary ni a sì máa dramatize ẹ̀ èmi bẹ̀rẹ̀ látòrí Tani Fúlàní a sì máa ṣe Mọ́remí Àjàṣorò kí ni Mọ́remí ṣe fúnlẹ̀ Yorùbá gbogbo ẹ̀ náà láà sì gbọ́ torí pé tí ò bá sí Mọ́remí ni yorùbá ò lè fọ́ǹbù sórí ìfẹ́ wọ́n á ti gba ìfẹ́ lọ́wọ́ wa ti pẹ́ àwọn ògbò lóòótọ́ lónìí àwọn ògbò náà sì wà nínú yorùbá ẹni tó jẹ́ ọba wọn lọ́wọ́lọ́wọ́ yìí ọba akírùntàn àwọn ni wọ́n ní ọba toy tí kí lorúkọ olórin yínká ayéfẹ́lẹ́ tó fi kọrin jọ́sí. Si àwọn ni wọ́n jọba àwọn lọ́wọ́lọ́wọ́ bóyá Ondo state tàbí Èkìtì state nílùú yẹn wà lọ́wọ́ yìí ṣùgbọ́n ní ìgbà yẹn Ìgbò ni wọ́n ń pè wọ́n wọn ò sí lára Yorùbá rárá gbà náà àwọn gan-an ni wọ́n kọ́kọ́ délẹ̀ Ifẹ̀ ohun tó ṣẹlẹ̀ ńbẹ̀ ẹ máa gbọ́ nígbà tá a bá ṣe ìtàn Mọ́remí Àjàṣorò kí ni Mọ́remí wá ṣe fúnlẹ̀ Yorùbá ńgbà náà gbogbo ẹ̀ náà lẹ́gbọ́ ẹ̀yin tẹ́ ti mọ̀ yẹn ó ti yé yín ló ṣe jẹ́ pé bọ́mọ ò bá bá tàn yóò bá àrọ́bá ó yẹ káwọn bàbá wa kí wọ́n máa gbọ́ kí wọ́n máa ìtàn tí wọ́n mọ̀ kí wọ́n máa lò ó fúnlẹ̀ yorùbá ọ̀pọ̀lọpọ̀ lónìí Sunday Igboho di ọ̀tá ẹ̀ lónìí nítorí wípé wọ́n ti pínlẹ̀ yorùbá ti pín yorùbá nation sí méjì ẹlòmíì kẹrì Sunday Igboho di ọ̀tá ẹ̀ nítorí wípé òun rò lọ́kàn ẹ̀ pé Sunday Igboho sọ̀rọ̀ jù kódà á rí lára àwọn tí a pè ní olórí tó mọ̀ tó ní foreknowledge wípé DSS ń bọ̀ lé Sunday Igboho ṣùgbọ́n tí ò tí ò tí ò jakúnra mo fẹ́ẹ́ lè sọ pé ó wà náà àwọn tí wọ́n ta Sunday Igboho síta bí ìgbà pé Júdásì ta Jésù nítorí ọgbọ̀n fàdákà ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní ogun ní ṣinimú èpè kan kì í ṣinijà. Ja gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀dàlẹ̀ fún ilẹ̀ yorùbá tí wọ́n jẹ́ ọ̀dàlẹ̀ fún àwọn tí wọ́n ń gbèjà ilẹ̀ yorùbá tí wọ́n sọ pé dandan yorùbá ò ní bọ́ lóko ẹrú ẹ sọ fún gbogbo wọn pé gbogbo wọn ni wọ́n sì máa kìka àbámọ̀ bẹnu torí pé tọ́lọ́run ẹlẹ́dàá tó bá ṣe tán láti dá oníkálukú lẹ́jọ́ wọn ò ní ríbi sá sígbà náà kódà nínú àdíìsì àwa mùsùlùmí ta nígbàgbọ́ sí ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé kéèyàn nífẹ̀ẹ́ ìlú ẹ̀ ó ní apá kan ni nínú ìgbàgbọ́ kéèyàn nífẹ̀ẹ́ ìlú ẹ̀ apá kan ìgbàgbọ́ ni a níbòmíì ta lọ a níbòmíì ta fẹ́ claim ìran Yorùbá ni wá ẹni báwọn lè níran kinní kan lòun ṣùgbọ́n wa ìran Yorùbá là wà èdè Yorùbá la fi bí wa èdè Yorùbá là ń sọ so ìṣesí yorùbá la ṣe dàgbà oúnjẹ yorùbá la jẹ dàgbà ìmúra yorùbá la mú dàgbà ìgbésí ayé yorùbá la lò dàgbà àwa lè dàgbà tán ká lójú wa làsódì ẹ àmà àmà àmà ní englishman àmà amẹ́ríkà ìjọkànjọkàn àwọn amẹ́ríkà claim lu wọn ìjọkànjọkàn àwọn english claim lu wọn ọmọ yorùbá ni wá yorùbá nìran wa la ṣe gbọ́dọ̀ gbìyànjú kárí pé ilẹ̀ yorùbá a gbìyànjú lé lórí a sì ran àwọn tí wọ́n ń jà pé kílẹ̀ yorùbá gba òmìnira a ràn wọ́n lọ́wọ́ ọmọkùnrin dìde ní 2021 ó ti ń bá gbèsè ayé ẹ̀bọ̀ tẹ́lẹ̀ àmọ́ nítorí yorùbá ó dìde 2021 ìyẹn Sunday Igboho àmọ́ tó yani lẹ́nu dùn ni pé àwọn tí wọ́n jó lórí ọba ilẹ̀ yorùbá a gbọ́ kíkọ̀ọ̀kan torí ẹ̀ jáde rí wípé mo wà pẹ̀lú ẹ̀ o Sunday ó da a gbọ́ pé wọn ò lẹ́nu ọ̀rọ̀ wọn ò lè jáde nígbà tí wọ́n tún gbé Sunday ńkọ́ ká má rẹ́ ìkéyìí nínú ọba tó lè ránṣẹ́ lọ bá Sunday ibi tó wà pé a wà pẹ̀lú ẹ̀ a sympathize pẹ̀lú ẹ̀ o ṣùgbọ́n má wọ́rí o jẹ́ ká gbára dọ́wọ́ àwa Yorùbá á gbèjà ẹ̀ gbogbo ìtàn tí mò ń pa látàárọ̀ lọ sọ́dọ̀ bàbá wa ọ̀jájá kẹta ọ̀ọ́ni tilẹ̀ ìfẹ́ bàbá tadé ni ká wò ọ̀ọ́ni ògúnwùsì ẹ̀yin gangan ni mo fẹ́ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ láàárọ̀ yìí mo gbọ́ wípé ààfin yín apá kan bẹ̀ jó wọ́n ní power surge ni ó possible kéèyàn plug nǹkan mọ́nú ilé kó sì má rántí pa á àìrọ́típa yẹn ó lè di nǹkan tó jẹ́ pé bíná bá dé lójijì tíná yẹn le ó lè gbaná kíná jó àìmọye ẹni tí ilé ẹ̀ ti jó bẹ́ẹ̀ àmọ́ ṣó ṣe gbọ́ ààfin ọ̀ọ́ni ilé oòdùà ni wọ́n máa ń pè é ilé oòdùà ni wọ́n máa ń pè é kódà nínú áńtẹ̀mù ìlú Ifẹ̀ wọn a máa kọ bẹ́ẹ̀ pé ilé Oòduà Ifẹ̀ ló wà á ọ̀pá ọ̀rànyàn ilé Ifẹ̀ ni bó ṣe mọ́ rèmi ilé Ifẹ̀ ni ara ẹ̀ka rìfẹ̀ ò dáyé wọn a máa kọ bẹ́ẹ̀ torí mo rántí dáadáa. ìyẹn ni pé ilé Oòduà Ifẹ̀ ló wà ọ̀pá ọ̀rànyàn wọ́n nílé Ifẹ̀ náà ni Mọ́remí Àjàsorò tá a sọ tán yìí ilé Ifẹ̀ náà ni torí pé ìyàwó ọba Ifẹ̀ ni bó tiẹ̀ ti òkò jẹ́ pẹ̀lú Ọ̀yọ́ ni wọ́n ti fẹ́ wá nígbà tá a bá sọ̀tàn Mọ́remí a máa gbọ́ báwo ni Mọ́remí ṣe jẹ́ àmọ́ ọba Ifẹ̀ ló fẹ́ tó fi ṣaya kó tó di pé ó lọ ran ìlú Ifẹ̀ ilẹ̀ Yorùbá kó tó di pé ó lọ ràn wọ́n lọ́wọ́ nílùú Ògbò. báàfin bá wá jẹ́ pé ààfin tá a mọ̀ sí ilé Oòduà tó bá wá jóná bàbá mo fẹ́ kẹ́ ẹ ti bí yìí wò ó ṣé ẹ rí i pé bóyá ìbáwí díẹ̀ ni àti pé ní sákìyèsí ló jẹ́ fún yín pé ẹ ti abandon ọmọ Yorùbá mi ò fẹ́ fi gbogbo ẹnu sọ àmọ́ mo fẹ́ pèyí sákìyèsí láti bẹ̀ pé ṣé kìí ṣe ìpeni sákìyèsí ni ni tó ṣẹlẹ̀ yẹn torí pé ẹ fẹ́ kíà lórí ọmọ Yorùbá nígbà tọ́rọ̀ Ìgbòho ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ agbọ́pẹ́ lọ sásòrò kìngbà náà kódà mo wà náà tó gbé fídíò yẹn àmọ́ ń gbà tẹ̀dé aṣọ rock ǹjẹ́ ti ẹ̀ rántí Ìgbòho rárá náà ǹjẹ́ sọ̀rọ̀ ẹ̀ ń bẹ̀ rárá ohun tẹ́ ẹ padà wá sọ́ngbà náà ni wípé kí Ìgbòho stop láti máa sọ̀rọ̀ Yorùbá nation ohun tẹ́ ẹ sọ́ngbà náà ni. ọ̀rọ̀ yẹn kágbó lára gan débi pé kódà ó ṣọ̀rọ̀ sọ ó sì bẹ̀bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó bẹ̀yìn padà pé kẹ́ ẹ má bínú èmi fẹ́ pè yín ṣàkíyèsí ni bàbá mi ò tó bẹ́ẹ̀ o àmọ́ ẹ̀yin náà lè fiṣẹ́ ràn wá iṣẹ́ ìlú náà là ń ṣe with due respect sir mo fẹ́ bẹ̀ ni wípé ẹ gbọ́ ìpè ọmọ Yorùbá ẹgbọ́n tọmọ yorùbá sọ ṣé bí fúlàní ṣe ń ṣe wá nílẹ̀ yorùbá kò tiẹ̀ tún ṣèlú wọn nílẹ̀ tiwa ṣé ó tẹ́ yín lọ́rùn sá because mi rò pé mo wo program kan rí láyé tẹ́ ẹ fà sọ̀rọ̀ nípa táwọn fúlàní yìí ṣe mi rò ní ìfẹ́ yín kan náà yẹn àìmọye tán ti jí gbé nílùú ọ̀ṣun nípínlẹ̀ ọ̀ṣun àìmọye ntán ti jí gbé nípínlẹ̀ ọ̀yọ́ nílùú ọ̀yọ́ àìmọye ntán ti jí gbé kódà ọ̀yọ́ state labọ́rọ̀dé wà tí mi bá ṣì márùn tí wọ́n pa sí òṣogbo ọ̀ṣun ló wà tó jọ̀ṣun ti yín tó lọ gbé lọ́tẹ̀ẹ̀lì ẹ̀ tí wọ́n pa pẹ̀lú ọmọ kan tó wà ní ládòkè akíntọ́lá lòṣòṣogbo ni àbógbòmọ̀ṣọ́ ó dà kó gbòmọ̀ṣọ́ ni ọ̀yọ́ lọkùnrin yẹn wà ilẹ̀ yorùbá prominent ọmọ ilẹ̀ yorùbá tí wọ́n ti pa kò lóǹkà kábíyèsí ọ̀ọ́ni ọ̀fìfẹ́ èmi ò gbọ́ kẹ́ kọ́mẹ́ǹtì lórí wọn rí ṣé kìí ṣe pé ìpeni ṣàkíyèsí òun ni tó ṣẹlẹ̀ láàfin yín sáà mo fẹ́ kẹ́ ẹ ti bẹ̀ wò ibi tèmi bá wò gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé tèmi nìyẹn o mo wá fẹ́ kẹ́yìn náà ti bẹ̀ wò pé ṣé kò tí ì tó àsìkò fún mi báyìí láti máa jáde sọ̀rọ̀ lórí ọmọ Yorùbá. mo fún yín lẹ́skíùsì wípé ìjọba tó wà lóde wọn ò fẹ́ yan ọba wa láyè láti sọ̀rọ̀ ṣebí ìjọba míì tún máa débẹ̀ báyìí tó dẹ̀ jẹ́ ìjọba Yorùbá àá wò kí lẹ fẹ́ ṣe fún Yorùbá mo mọ̀ pé láíláíláíláí ẹ lè sọ̀rọ̀ nípa wípé kí ọmọ Yorùbá bọ́ lọ́wọ́ Fúlàní kí Tinubu against yín ìyẹn dá mi lójú torí pé ọba ni ẹ bá lórí ohun gbogbo irú yóò dẹ̀ lè lọ Àbújá kẹ́ ẹ lọ bá Tinubu pé ìyà ń jẹ ọmọ Yorùbá ọmọ Yorùbá báyìí báyìí ṣẹlẹ̀ sí wa kí ló fẹ́ ṣe fún wa kí Tinubu ní kẹ́ ẹ jáde ṣùgbọ́n sẹ́yìn gan witch are you willing to do that for us ìbéèrè mi nìyẹn sà sóńgbà mo gbọ́ pé lẹ́yìn jó mi ì tètè sọ̀rọ̀ sí i mo ṣe sùúrù Quran níyàrá nobi sasana níyàrá gbọ́rọ̀ lọ́ra láti fèsì mo yára gbọ́ ṣùgbọ́n mi ò tí ì lè fèsì torí tó wá sẹ́mi mi immediately mo ní láti fine tune ẹ̀ dáadáa kí n bá máa fi wàdùwàdù sọ̀rọ̀ ńgbà yẹn kí n bá máa kọjá yìí àmọ́ nísìnyí tó ti lọlẹ̀ lára mi mo wá fẹ́ fi style yẹn pè sákèésì sápè see to the plight of we Yorùbás tẹ́ ẹ̀ jẹ́ ọba lé lórí ọmọ Yorùbá kan tó bá lóun ò recognize yín gbogbo ẹnu mo fi sọ pé kì í ṣe ọmọ Yorùbá torí pé àpèrè tẹ́ wà yẹn àpèrè gbogbo ọmọ Yorùbá ni mo tún fẹ́ fàsìkò ìsọfún yín ọlọ́ṣẹ́ yìí náà ń lọ ìlú òyìnbó gbàgbéjọ ọmọ yorùbá ló wàá lu òyìnbó lẹ́rù ń bá wọn àti wọlé yorùbá wá ilẹ̀ yorùbá di ẹ̀rù jẹ̀jẹ̀ fọmọ yorùbá tó kọ́lé síbí fọmọ yorùbá tó lẹ́bí níbí fọmọ yorùbá tó lára níbí wọn ò lè wọlé wá ẹ̀yin dẹ̀ lẹ́ ń ṣe olórí lé wa lórí tó bá ń dárúkọ gbogbo ọba yorùbá ẹ̀yin lẹ́kùn ń sìn torí pé ọ̀ọ́ni aláàfin ti wàjà ẹ̀yin lẹ́dẹ̀ẹ́kù lólórí ọba gbogbo lẹ̀ yorùbá tá a mọ̀ mo bá wa rí bẹ́ẹ̀ ẹ̀yin ní gbogbo àkóso ilẹ̀ Yorùbá wà lọ́wọ́ ẹ̀ ẹ bá wa ṣiṣẹ́ sí i ẹ bá wa ṣiṣẹ́ lé e. kí ìbínú yẹn bá máa tún kọjá báyìí tá a mọ̀ lóòótọ́ ni Yorùbá pòwe pé lé ọba tó jó ẹwà ló bù sí àmọ́ lé ọba tó jó kò mú nǹkan tó lágbára dání ni o ló ṣe bu ẹwà sí o ilé ọba tójó bá jó tó bá jó àwọn adéṣẹ̀ǹbáyé tó jó ẹ̀mí àìmọye èèyàn á mọ̀ pé kò bu ẹwà sí o kírú ẹ̀ bá máa ṣẹlẹ̀ sá kí àkíyèsí tá a pè yí sí kó ba lè mọ níbi tẹ́ ẹ tó ti dé yìí ẹ̀rí sí ìyà tó ń jẹ ọmọ Yorùbá ẹ ránṣẹ́ sí Sunday Igboho identify with him let him know that you are concerned about his plight ẹ jẹ́ kó mọ̀ pé ìrora ẹ̀ ìrora tiyín náà ni ẹ jẹ́ kó mọ̀ pé kan ló jẹ́ ọ̀kan gbòógì ni nínú ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá ẹ jẹ́ kó mọ̀ pé kó ṣe sùúrù díẹ̀ àsìkò ìtúsílẹ̀ fẹ́ yáná ó ti ń bọ̀ lọ́nà ẹ rí i pé tó bá rí oníṣẹ́ pé látọ̀dọ̀ Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ olórí ọba Yorùbá oorun tí Sunday ó sùn jọ yẹn kódà wọ́n á máa jí ni pé bàbá ilẹ̀ ti mọ́ torí pé inú àdùn ebá wa náà bímọ ẹ jẹ́ ká jọ fi ṣírò ara wa wò Sunday sì níyà bí ò tiẹ̀ ní bàbá mọ́ ìyá ẹ̀ wà Nàìjíríà o Sunday ti fojú kan yẹ ẹgbẹ̀yìn sí ó ti lọ ọdún méjì ṣé may la wà yìí ó bá di July 1st àpọ̀dún méjì tí Sunday ti fojú kọ̀yà tó bí gbẹ̀yìn oníkálukú wa la dẹ̀ mọ̀ bí ìyá ṣe ń rí lára ọmọ ó wá ti ń lọ ọdún méjì tí ìyá Sunday náà tó ti fojú kan Sunday Igboho ọmọ ẹ̀gbẹ̀yìn níyà tó ti dàgbà báwo ló ṣe ń ṣe báwọn ọmọ Sunday bá fẹ́ rí Sunday ó di dandan kan wá láti ibi tán wà kí wọ́n wọ pléènì wá kí wọ́n wá fi rí bàbá wọn ní bàbá wọn tó ń rí lóòrèkóòrè tẹ́lẹ̀ bó ṣe hù ẹjọ́ ẹ̀ṣẹ̀ wo ni Sunday wá ṣẹ̀ ẹ̀ṣẹ̀ wípé ó jọmọ Yorùbá ó ń sọ pé kán yé pa Yorùbá mọ́ tí ó jẹ̀bi ẹgbọ́sẹ̀bi nìyẹn ló ṣe yẹ kẹ́yìn bàbá wa náà kẹ́ ẹ bá wa dá sí i tiyín nìyẹn sà now fún gbogbo ẹ̀yin tó kù tẹ́ ń bú Sunday Igboho ní gbogbo ọmọ Yorùbá tó kù tó ń bá wọn bú Sunday Igboho ọ̀tá ọlọ́run ọ̀tá èèyàn nìyí pàápàá jùlọ dúpẹ́ onítìrì àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ mi ò apologize láti sọ o àtẹ̀yìn pásítọ̀ àtẹ̀yìn àfáà tẹ́ ń pe Sunday Ìgbòho tẹ́ ń sọ pọ́lọ́ ló mu bí wọ́n ṣe wọ́n ṣe fẹ́ gbé wọ́n ṣe lọ destroy ilé ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá sọ bẹ́ẹ̀ pátápátá ọ̀tá ọlọ́run nìyí nítorí pé inú mi dẹ̀ dùn pé ara àwọn tí wọ́n bú Sunday Igboho lánàá Fúlàní kan wọ́n padà kàn wọ́n lára èmi mọ̀ nú wọn nígbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí mo bẹ̀ sí ní sọ̀rọ̀ in favour of Sunday Igboho gbogbo àwọn kan against mi lánàá gbogbo wọn náà wá padà fojú rí itú tí Fúlàní pa fáwọn èèyàn gbogbo ọ̀rọ̀ tí fúlàní tútọ́ ń pa fún wa tá à ń sọ ń gbà náà gbogbo ọ̀nà wà padà mo ti ẹ̀rí tí wọ́n gbé nínú wọn pàápàá Sunday Igboho kì í ṣọ̀tá anybody wa ó dọ̀tá àjọba nítorí wípé ó ń sọ pé kí fúlàní má gbé wa mọ́ in tó dẹ̀ ṣe yẹn ń ba fúlàní gidi tààrà ìjọba tó dẹ̀ wà lóde fúlàní ni olórí àwọn àmì yẹn Buratai fúlàní ni ibi tó ti ṣẹ̀ nìyẹn instead káwa yorùbá tá a jẹ́ lẹ́nu instead kẹ́yìn tẹ́ lẹ́nu nínú ilẹ̀ yorùbá kẹ́yìn náà wá dìde kẹ́yìn wá gbèjà ọmọkùnrin yẹn pé láéláé ọmọ wa lélẹ́yìí kò sí tó máa kò sẹ́ni tó sọ̀rọ̀ kò sẹ́ni tó sọ̀rọ̀ ohun tó yà mí lẹ́nu fún Ìgbòho ni pé tẹ́ bá tún wá gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ instead kó máa regret pé kí ni mo ṣe báyìí fún kí ló mú mi dá sọ̀rọ̀ ilẹ̀ yorùbá torí pé ó jẹ́ ọmọ ọkọ ilẹ̀ yorùbá ohun tí ó tún máa sọ fún yín ni pé no going back ìyà ò lè jẹ Yorùbá lójú òun kò tún regret despite gbogbo tútọ́mọ Yorùbá tó ti pa fún láwa tó lóhùn gbèjà kò tún regret ẹ̀ torí pé ọmọ ọkọ Yorùbá torí pé kò ṣe tó ń ṣe yẹ nítorí owó ayé yìí kò ṣe tó ń ṣe yẹ nítorí kán lè yín òun gbogbo àdápa irọ́ táwọn dúpẹ́ onídọ̀tí ń pamọ́ àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ kò irọ́ tó tóbi ni wọ́n ń pamọ́ ó gbowó bìkan wọ́n tiẹ̀ tún sọ pé mo wo fídíò kan sìn màá ní kan play fídíò yẹn bàbá Muyideen Bello ara tá à ń sọ nìyẹn tèmi ń pe Ọọ̀ni fún nìyẹn kò yẹ kó jẹ́rú Muyideen Bello yẹn ló máa máa lọ kí Sunday Igboho kẹ́yìn bàbá wa Ọọ̀ni kẹ́ ẹ má ti ìran yàn lọ kò yẹ kó rí bẹ́ẹ̀ bàbá Muyideen Bello dídì lọ sí Benin lọ kí Sunday Igboho torí pé Sunday Igboho ti rí bàbá yẹn ní bàbá òun bàbá mi dádì mi dádì mi ló máa ń pè ó dẹ̀ sọ sítórì kan pé dádì òun ló sọ pé ṣó rí bàbá yẹn ságbìyànjú kó fọwọ́ kàn lára kó dì mọ́ ó ní láti kékeré yẹn lòun ti àdọ́ bàbá Muyideen Bello sítórì jọ́ mi ni kì í ṣe sítórì èmi bàbá yẹn wá dídí gbéra wọ́n lọ sálámọ̀ sí Sunday Igboho ní Benin wọ́n dẹ̀ lọ bá sọ àwọn ọ̀rọ̀ kan nígbà táwọn ọmọ onídìrí máa gbé gbàrà wọ́n ní bàbá bàbá eh, kí ló ń jẹ́ bàbá Muideen Bello ó ti gbé thirty million lọ fún Sunday Igboho Tinubu ló rán sí i ó ti gbowó lọ́wọ́ Tinubu inú mi wá dùn pé kan nínú àwọn ọmọlẹ́yìn bàbá Muideen Bello wá jáde ó wá ṣe fídíò láti debunk gbogbo irọ́ tí àdápa irọ́ tí wọ́n pamọ́ Sunday Igboho olóhùn wà lórí ìjókòó bá ṣe ojú òun ni bàbá yẹn ṣe lọ síbẹ̀ òun dẹ̀ wá bẹ́ẹ̀ nù nǹkan tí wọ́n bá Sunday sọ nǹkan bá Sunday sọ yẹn fídíò yẹn rè máa ń ló bá dé níbi ká ṣètò òwe ìrìnnà láìsí kọ́nu ńkọ́ ọ̀gá ni Fox Excellence Able Travels and Tour Limited ṣé wọ́n ní ẹṣin tó ṣíwájú ni ló gba fe ká ṣètò òwe ìrìnnà lọ sílùú Mecca òun Jerusalem ṣètò léègbé lókè òkun iṣẹ́ kíkọ́ kíkẹ́kọ̀ọ́ lókè òkun pàápàá ètò fún wíwọlé sílé ẹ̀kọ́ American University Mauritius fún diploma two to four years degree program àtàwọn ẹ̀kọ́ míì tó o sì lè lò láti parí ẹ̀kọ́ rẹ ní USA UK Malta Philippines Italy níbi táwọn ọgbà ilé ẹ̀kọ́ wọ̀nyí wà Fox excellence table travels and tour limited ló ń bá ní ṣe é nírọ̀rùn. wọ́n gba òǹtẹ̀ lọ́wọ́ ìjọba pẹ̀lú àwọn àjọ tó ń rí sí ìrìn àjò ojú òfurufú. wọ́n ti ṣe é fọkàn tán. ìgbésẹ̀ wọn yára kọ́kọ́. kàn sí wọn lónìí lólú iléeṣẹ́ wọn tó wà ní nọ́mbà. twenty three b Shokeni road òkè ìjẹun abẹ́òkúta Ògùn state. ẹ tún lè kàn sí wọn ní www.excellencetravels.com.ph tàbí kẹ́ ẹ pè wọ́n lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Philippines six three nine six nine three five five zero one six seven Mauritius plus two three zero five eight four six two zero nine six. ẹ sì lè kàn sí wọn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti nàìjíríà plus two three four nine zero five five zero five two four seven two Fox Excellence Evans Travels and Tours araba ní bàbá ẹni abálábà ní bàbá. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí níwọ̀nba ṣókí náà ni nítorí pé gbogbo nǹkan ní máa dìtàn báráyé bá sọ̀rọ̀ kan bàbá rẹ ni jáde lórí ẹ̀ ó ń túmọ̀ wípé bóyá ní tí wọ́n sọ ohun òótọ́ náà nù tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. à ń gbọ́ ní orí social media lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wípé bàbá oníwàásí àgbáyé wọ́n lọ kí olóyè Sunday Igboho nílùú Kútọ́nú wọ́n sì kó thirty million fún olóyè Sunday Igboho pé. Baba wa aṣíwájú bàbá president elect baba Bọ́lá Ahmed Tinubu ló ní kí bàbá ó kó fún olóyè Ìgbòho ọ̀rọ̀ yìí ó jẹ́ irọ́ tó jìnnà sóòótọ́ pátápátá irọ́ tó jìnnà sóòótọ́ ni irọ́ tó jìnnà sóòótọ́ ni gbogbo ayé ló mọ olóyè Sunday Ìgbòho gẹ́gẹ́ bí ọmọ bàbá ọdún wàsí àgbáyé àìmọye inú fídíòs àìmọye ààyè ni olóyè Sunday Ìgbòho ti máa ń fẹnu ara wọn sọ pé bàbá ni bàbá mi níjọ́ tí bàbá àwọn ti kú làwọn ti mú bàbá gẹ́gẹ́ bí bàbá Ìbàdàn làwọn sì ń gbé ìyẹn láti ní bàbá mi ó bá wà ní bàbá náà sì rí olóyè Ìgbòho gẹ́gẹ́ bí ọmọ wọn àdúpẹ́ fọlọ́hún bàbá lọ kí olóyè Ìgbòho nílùú Kútọ́nù no doubt about that kí wàá ní bàbá bá lọ kí ni tí wọ́n bó lóye Ìgbòho sọ mo wà ń bẹ ńjọ́ náà mo láǹfààní àti tẹ̀lé bàbá lọ sílùú Kútọ́nù láti lọ rí olóyè Sunday Ìgbòho èyí tí mò ń sọ yìí mi ò sọ mi ò sọ pé wọ́n ní wọ́n pé kì í ṣe àgbọ́sọ ọ̀rọ̀ tó ṣojú mi òun lọ̀rọ̀ tí mò ń sọ yìí bàbá polówó Ìgbòho wọ́n ní rẹ̀ Sunday ọ̀rọ̀ tí mo wá rí ọ fún kì í ṣe ọ̀rọ̀ orí fóònù kò dẹ̀ kí n ṣe ọ̀rọ̀ tí mo lè fi rán èèyàn àfi kí n wá bá o fúnra mi báyìí wọ́n ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ń pe àwọn pé bàbá ọmọ yín lẹ́pọ̀ ọmọ yìí ọmọ yín lẹ pe Sunday Igboho yìí òun náà sì ń pè yín ní bàbá òun ẹ bá ní bá sọ̀rọ̀ ẹ bá ní bá sọ̀rọ̀ ẹ bá ní bẹ̀ẹ́ lórí ọ̀rọ̀ tí wọ́n gbé dání pẹ̀lú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá pàápàá jùlọ tọ́lọ́run tún wá kádàrá pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu bàbá president elect lásìkò yìí wọ́n jáde ńgbà náà láti dìbò ni bàbá sì pé lóyègbò wọ́n ní Sunday ọ̀rọ̀ tí mo wá bọ̀ fún yìí mo fẹ́ kó o fọ̀rọ̀ ìpọ́n mi lé Tinubu rán mi sí ọ láti wá bá ọ sọ̀rọ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bíi wípé yorùbá ni ọ́ yorùbá ni mí yorùbá ni Tinubu náà nítorí olóògbé dání yìí ẹ̀ ń jà fún mìnira ilẹ̀ yorùbá ni ò ń jà fún gbogbo ọmọ yorùbá lápapọ̀ ni bó bá wá jásí pé yorùbá ló ń jà fún òmìnira yorùbá ló ló ń jà fún lásìkò yìí yorùbá náà ló wà ń bẹ̀ tó fẹ́ tí ń dupò yìí èmi fẹ́ bá ọ sọ̀rọ̀ lórí ẹ̀ pé gbogbo ìyówù tẹ́rí kẹ́ ẹ ti máa ṣe bọ̀ gbogbo fàákájà tẹ́ ẹ ti ní gbogbo òjàngbọ̀n tẹ́ ẹ ti jọ ní látòkè délẹ̀ mo fẹ́ kẹ́ ẹ dá dúró báyìí fún ṣàtìlẹ́yìn tó lóòrìn ṣàtìlẹ́yìn tó nítumọ̀ fún baba Bọ́lá Ahmed Tinubu ní tí mo wá rí ọ fún nìyẹn olóyè Sunday Igboho ń jọ́nà sí ní bàbá kò sí ní tẹ́ ẹ gbà tì lọ́wọ́ mi kò sí nǹkan náà bó ti tó tó bá jásí pé ní tẹ́ nìyẹn tó màá sọ fún gbogbo àwọn èèyàn mi kí wọ́n dá ìbádínlóbìkẹ́ kí wọ́n dá gbogbo ohun tí wọ́n ń bá bọ̀ lórí fàákájà tí wọ́n ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdìbò ànídìbò lágbájá ni làkàṣègbè ni màá ní kí wọ́n dá dúró inú bàbá dùn níjọ́ náà ń gbà sọ̀rọ̀ tán bàbá ò ní one naira i repeat bàbá ò olóyè Sunday Igboho ní one naira nítorí pé bàbá wa Tinubu ò rán bàbá láti lọ bá sọ̀rọ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bíi wípé àá tẹ́mi náà ṣe léyìí láti lè fi dá sí ilẹ̀ Yorùbá bóyá bàbá Tinubu ó máa gbọ́ nísìnyí àbí wọ́n máa gbọ́ lẹ́nu àwọn èèyàn kan ni pé bàbá lọ bá olóyè Sunday Igboho àwọn àti bàbá Tinubu ò jọ sọ àjọsọ lórí ẹ̀ pé bàbá yẹn lọ bá mi bá a bàbá ò sì sọ pé bọ̀ ńgbà wọn lọ bá olóyè Ìgbòho tán bàbá ò sọ fún Tinubu pé mo lọ bá sọ̀rọ̀ bàbá lọ bá olóyè Ìgbòho sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ wọn ni ẹ̀yin ayé ẹ̀yin èèyàn gbogbo ẹni tí ń sọ pé wọ́n gbé thirty million fún Ìgbòho ńbọ̀lẹ̀ ti rí ńbọ̀lẹ̀ ti gbọ́ ẹ sì bẹ̀rù ọjọ́ tí ó kó ẹ̀yin nìkan nínú sàárè ọlọ́run iná sámà á gbogbo etí yín tẹ́ ẹ fi gbọ́ àbí tí tẹ́ ẹ fi ń digest ẹ̀ wàlbásọ̀rà ojú tó olóòfin rí wálífọ àdà ọkàn rẹ tó fi ń ru aburú yẹn láti lè máa fi ba orúkọ ọmọlàkejì rẹ jẹ ah, ọlọ́run ní kánà ọlọ́run ní ùlá ìkà kánà á ní òmàṣẹ òòlà bó bá dijọ́ tó ní lágbára tẹnu rẹ ò ní lè sọ̀rọ̀ mọ́ tó ní lágbára àti ṣe nǹkan kan mọ́ ah, ọlọ́run gbogbo ni ó mọ̀ sọ̀rọ̀ ńjọ́ náà etí rẹ sọ̀rọ̀ ojú rẹ ó sọ̀rọ̀ ọkàn rẹ tó fi ń rorokuro nì náà ọlọ́run ni yóò gbogbo ohun tí ń bẹ́ẹ̀ lèmi ọlọ́run ni màá máa béèrè gbogbo ohun tẹ́ ẹ kó síbẹ̀ tẹ́ ẹ ní lágbára láti parọ́ ẹjá bẹ̀rù ọlọ́run ẹjá bẹ̀rù ọlọ́run kò síbi tá à ń lọ tá à ní rọ́kọ̀ mọ́tòrí pé o fẹ́ dáa mọ́ ba ẹlòmíì lórúkọ jẹ́ ẹ̀ bó bá ìbá ló jẹ́ lórúkọ jẹ́ lónìí rántí pé bí ò bá lágbára láti ṣe nǹkan kan fún ọ ọlọ́run tó dá ọ tó dẹ́ni ò bà lórúkọ jẹ́ ń kọ́ ọlọ́run ń kọ́ ẹ dákun jàmá clarification ni eléyìí tí mo ṣe yìí nípa wípé bàbá Bọ́lá Ahmed Tinubu bàbá president elect wọn à fi owó kankan rán bàbá sí olóyè Sunday Igboho wọn à fi owó rán bàbá oníwàásí àgbáyé sí Sunday Igboho i repeat baba Abola Ahmed Tinubu wọn à fi owó kankan rán baba Sheikh Muhyiddin Ajani Bello sí Sunday Igboho gbogbo ẹni tó bá wá sọ wípé tó bó ti rínú ó kù wọ ó kù ọlọ́run bó bá rí bẹ́ẹ̀ ó kù ọ ó kọ ọlọ́run bí ò bá rí bẹ́ẹ̀ ó kù ọ ó kọ ọlọ́run níjọ́ tí níjọ́ tẹ́nìkan kó máa jíyìn iṣẹ́ rẹ̀ ó máa bọ́ lọ́hún bẹ́ẹ̀ ó mọ̀ bára rẹ̀ ń bẹ̀ ìdí eléyìí jẹ̀mọ́ ẹ jọ̀ọ́ irú ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ tí máa ń dá rúgúdù lẹ̀ ni ọ̀rọ̀ tó máa ń dá wàhálà lẹ̀ láàrin ìlú ni kò rí bẹ́ẹ̀ irọ́ tó jìnnà sóòótọ́ ni. dúpẹ́ onídìrí dúpẹ́ dagboru àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ṣẹ́ ẹ̀ ti gbọ́ báyìí ẹ lè ní dáńdè ẹ ní lọ ẹni tán dán lọ ló sọ yìí o pé kò sí ìtò kan bàbá yẹn bàbá yẹn ò fún Sunday ní kọ́ bọ̀ wọ́n lọ wú Sunday pé kó lè sọ́pọ́ọ̀tì bàbá Tinubu ni ní ayé ìgbà tí wọ́n tọ́jọ́ ìgbàpò tí yẹn ni ni bàbá yẹn lọ pé ọmọ Yorùbá ṣáà ni ibi tó ẹ jẹ́ kí lọ bá ó dẹ̀ lọ bá gẹ́gẹ́ bí bàbá sọmọ ẹ lè gbé proposal wá kí n sọ pé mi ń gbà ẹ dẹ̀ lè gbé wá kí n lókè does that mean pé wọ́n wá ti gbowó fún ni gbogbo ẹ̀yin tẹ́ ń parọ́ orí burúkú tó ba yín ṣe ẹ ti gbọ́ ọmọ bàbá yẹn ló wá jáde yìí o ló wá sọ pé kò sí ní tó jọ o wọn ò gbowó fún o nígbà táwọn dúpẹ́ dagboru máa sọ tiwọn wọ́n ní and that is the main reason tó fi láwọn ń lọ wọ́n nítorí pé wọ́n wọ́n fẹ́ kó àwọn lọ fún Tinubu wọn try wọn ò ṣe nǹkan kan mọ́ lórí Yorùbá nation dúpẹ́ ló wá fẹ́ ṣe nǹkan do you believe páwọn ẹni okay okay now ká tó lọ fọ́dà now jẹ́jẹ́ mọ̀ pé ìyàdúpẹ́ onítìrì àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ jẹ́jẹ́ mọ̀ pé wọ́n ṣe kinní kan tó yà mí lẹ́nu akéwì kan wà tó máa ń kéwì báyìí tí gbogbo ayé mọ̀ ó ń pè rẹ̀ ní àjànàkú akéwì wọ́n dẹ̀ lọ bá ọmọkùnrin yẹn wọ́n dẹ̀ fún lówó kó máa kéwì in favour of Dúpẹ́ Onítìrí kó dẹ̀ máa sọ̀rọ̀ sáwà tí a support Onítìrí pẹ̀lú irọ́ tó ń pa fáwọn èèyàn mo wo mo gbọ́ orin yẹn mo rẹ́rìn títí tí wípé iṣẹ́ owó tiẹ̀ ló ń ṣe anybody lè fẹ́ anybody lówó láti kọrin láti kéwì ẹ jẹ́ a gbọ́ díẹ̀ nínú ewì yẹn mò ń bọ̀. retí adelé olórí oko ṣé mú àní gbogbo àgbáyé retí <laughs> ajanakú akẹ́wì ebi ló ń pa ẹ́ kò lè yàbí lẹ́nu fún ẹ ebi ìtẹ́bí máa ń sọ̀yàn dàlẹ́ rí yẹn níjọ́ kìíní àná nígbà tí àwọn fámìlì Adédoyin tí wọ́n pe pakẹ́rẹ́ ọ̀rọ̀ tí wọ́n gbé owó ńlá fún pé kó fi máa bú Eh, oríyọmí torí pé ọkùnrin yẹn ebi ò pa ó ti yó ti ẹ̀jẹ̀ jẹ́ ó padà táṣìírí pé ń tọ́ ní kóhùn ṣe rèé o wọ́n wá wo ta ni ebi ń pa nínú àwọn akéwì ta ni ìyà ń jẹ ta lè bí ń pa àjànàkú akéwì ni wọ́n wá lọ bá wọ́n ti rí i pé ìyà ń jẹ lọ́wọ́lọ́wọ́ bí n gbọ́dọ̀ máa sọ tó ṣẹlẹ̀ sí last year àjànàkú akéwì yẹn bí n gbọ́dọ̀ máa sọ tó ṣẹlẹ̀ sí i níjọ́ wo ni wọ́n di yorùbá nation agitator o ta mọ̀ ẹ́ rí ná ta ló mọ̀ ẹ́ mo lo ti wá ta ní ẹ́ tí wọ́n wá sọ gbogbo rubbish tó sọ ọdọ́ àwùjọ blame you iṣẹ́ owó ẹ̀ ló ń ṣe ìyá yín mú à ìyá yín dúpẹ́ onídìrí onídọ̀tí dagboru ó là kọ̀dá Elédùmarè bó lọ́lọ́run ti kọ̀dá sí nígbà tí dúpẹ́ gbé àpótí governorship oh mò ń bọ̀ nígbà tó gbápò tí gọ́fúnọ́ṣìpù lẹ́kọ̀ọ́ gbogbo àṣírí bó ṣe fi gọ́fúnọ́ṣìpù yẹn pawó tó jẹ́ pé ó lọ dá ó lọ dìdí dá foundation kan lẹ̀ tó ní kí wọ́n máa dá owó fún òun táwọn yẹn ń dá owó fún rẹpẹtẹ exactly ṣe rí gbogbo máa dáwó máa dáwó yẹn dúpẹ́ onídọ̀tí expert inú ẹ̀ gan ó fẹ́ràn ẹ̀ pọ̀ ó ti gbóná nínú ẹ̀ oh mi dẹ̀ wá rí màá wá picture yẹn kódà kó ṣọ̀la ni mo rí màá gbé wá tí gbogbo wa máa rí o kẹ́ ẹ wo itú tí Dúpẹ́ Onídọ̀tí ṣe nígbà tó rí wọn bá gọ́fúnà ẹ̀ tó lóun gbé kẹ́ ẹ wo n tó fi gbà owó ló fi gbà lọ́wọ́ àwọn èèyàn o gbogbo àwọn tó fọ́ọ̀lù ẹ̀ ó lọ dá foundation ọ̀rọ̀ kan lẹ̀ tó ní kí wọ́n máa sanwó sí MOA náà náà pé Dúpẹ́ ẹ̀ mo dúpẹ́ Onítìrí Abíọ́lá foundation làwọn yẹn bẹ̀rẹ̀ sí ní kó owó sí fún un at the end of the day kò ná kọ́bọ̀ nú ẹ̀ fi ṣe governorship race ẹ̀ tó ṣe màá rí tí n bá ti rí i will i will put it here everybody will see it ọ̀dà ẹ̀ má wọ̀rí lára àwọn tó ń gbá research ni wọ́n send ẹ̀ sí mi ó ní wọ́n àjànàkú akéwì ni wọ́n wá sọ di àkàndá ọlọ́run àkàndá kínní kan ẹ̀rí yẹn ń pa mí well eh, ìyẹn ò kan àwa náà anyway kò disturb àwa èmi ti sọ fún wọn níjẹta pé ẹni ọba bíkú nú wọn kó máa bọ̀ nàìjíríà kí àdúrà mi sọ́lọ́hún ni pé kí dúpẹ́ ṣáwà náà àwọn tí wọ́n máa wá tó máa wá ṣe tẹ̀rí kí dúpẹ́ wà nú wọn kí sọ yẹ kó rí bẹ́ẹ̀ náà lead kóun náà lead wọn kọjọ gbàsí àdá ní báyìí pé ṣé o àwa ti dé o tá a wá ṣe interim nígbà tí wọ́n bá máa tí wọ́n bá gba ìjọba ìlú kan téèyàn bá gbàjọba ìlú kan mo sọ ní last time náà tí mo ṣe fídíò fún pé it must be written down it must have an evidence to prove gbogbo èèyàn ló gbọ́dọ̀ wà aware pé wọ́n ti gbéjọba fún wa ti gbàjọba o true flag wọ́n á rí flag wọ́n á ta flag ìlú yẹn everybody á rí i ṣebí ń gbàtà gbàjọba 1960 ah ó parí wọ́n ti bá mi wá jáde o wọ́n ti bá wa mú àjáde mo dúpẹ́ onítìrì Abiola Foundation olúwẹ̀wẹ̀ ẹ ṣé o jàre ẹyọ ọmọ ìtẹ́ bá wa jáde <laughs> foundation tẹ̀ ń wo yìí owó náà fi gbà o owó gidi tààrà donate wisely ganan kọ sínú ẹ̀ pàápàá eléyìí gan tún kọ́ ni picture tí mo tún wá wọ́n dìde ìyá box báyìí tọ́wọ́ fi owó sínú ẹ̀ picture ìyàwó onídìrí lẹ́ ń wo yẹn ń gbà yẹn tó dìdì ní picture nù àbí ó dìdì ní picture box tí wọ́n fi owó sínú ẹ̀ báyìí wọ́n wá kọ donate wisely eh, eh, donate for dúpẹ́ oní mo dúpẹ́ onítìrí foundation Abiola foundation MOA foundation so in tó fowó tó fi ìbò yẹn ṣe ń gbà yẹn nìyẹn ó tún wá padà wá sílẹ̀ Yorùbá nation o tún wá sọ yẹn náà di tó lówó dé ìwọ́nu ọlọ́nu wọ́n tún ti wá dìṣẹ́ solo ọ̀dọ̀ eléwì ni wọ́n tún kọjá sí kó tún máa kọrin ewì bú àwọn èèyàn máa yẹn sọ̀rọ̀ kan bẹ̀ yẹn pé Dúpẹ́ Onítìrì ni Ọlọ́run yàn yàtọ̀ fáwọn gúrùpù tó jẹ́ gúrùpù gbéwiri ẹ bá ń bí wèrè ara ẹ̀ léèrè wípé owó wo ni wọ́n gbé o tí wọ́n fi jẹ́ gbéwiri o torí gúrùpù méjì náà ni gúrùpù bàbá Bánjí Akíntóyè tó jẹ́ gúrùpù tiwa tó sì jẹ́ gúrùpù òdodo tí wọn ò tọ́mọ Yorùbá ṣóun ni gúrùpù gbé wiri kí ni bàbá yẹn gbé àbí Sunday Igboho ló gbé nǹkan ẹ sọ fún wa ká gbọ́ owó tẹ̀ ń pariwo pé abẹ Tinubu gbé fún ẹni lọ ọbẹ̀ ló sọ fún yín sí pé kọ́bọ̀ àwọn ò fún Sunday Igboho propaganda lásán lẹ̀ gbé kiri ẹ rí wọn re sọ. So ẹ rí ohun rere kan ṣe àdúrà mi sọ́lọ̀ ni kẹ́ ẹ wá sábẹ́kúta lọ kẹ́ ẹ wá nàìjíríà lóòótọ́ kẹ́ ẹ lẹ́ fẹ́ ṣe ìtẹ̀rí mi mo fẹ́ wo kí ló fẹ́ gbẹ̀yìn yín só tiẹ̀ ṣe gbọ́ ni kẹ́nìkan jókòó sórí àga àbẹ́kúta lèmi wà òkè mọ́sàn ní gọ́fúnọ́sì ọ́fíìsì wa wà kéèyàn kan wá lo òkè mọ́sàn yẹn nù yín black rat tó pè rẹ̀ black lion òun ló fẹ́ ṣe gọ́fúnà Ogun State kó wá lọ òkè mọ̀sán kó wá lọ máa sọ pé dàpọ̀ kú òbẹ́ o mo ti dé o irú ìgbọ́n ẹ̀bí tó bukọ́ ni wọ́n máa <laughs> irú ìgbọ́n ẹ̀bí tó bukọ́ ni wọ́n máa kọ́kọ́ fi kì mọ́lẹ̀ pé àbòrí àbòrí ta ẹni kíta ní kúrò lórí oyè ṣùgbọ́n tó bá jẹ́ pé a ti tẹ̀lé protocol we have dot our teeth across eh, our teeth and dot our eyes wọ́n ti gbé flag yorùbá nation yẹn síbẹ̀ wọ́n ti gbogbo nǹkan yẹn láti ṣe with normal protocol ta follow tí nàìjíríà ti recognize wípé tó yorùbá nation ti dá dúró o tá a ti pronounce tó ti announce tí gbogbo newspaper ti gbé tá a ti ta flag wa kò dìgbẹ́ bá sọ fún dàpọ̀ bí dàpọ̀ bá tiẹ̀ máa wá darapọ̀ mọ́ yorùbá nation tó bá dóun ní ọmọ yorùbá yọ̀ pé tún lọ ṣe leader wa logun state ládùúgbò òun gan ti mọ̀ pé Ogun State ti bọ́ ó ti bọ́ sọ́wọ́ ọmọ Yorùbá ó ti kóònù Nàìjíríà kò dìgbà tẹ́ bá lọ bá governors kan kiri pẹ́ ń ṣe interim bẹ́ẹ̀ kì í ṣe dúpẹ́ ló máa wá fọwọ́ ara ẹ̀yàn àwọn èèyàn lé wa lọ́wọ́ tó máa ní kán lọ jókòó sórí àga interim kan wọ́n á paṣẹ́ gèsì yín lára à ń retí yín lógùn state wọ́n retí yín lọ́yọ̀ọ́ wọ́n retí yín lọ́ṣun èkìtì ògbẹ́yìn o ondo náà wà ń bẹ̀ ẹ̀ gbọ́ Lagos state gan-an ló ṣe leader wọ́n retí yín gbogbo bẹ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ kẹ́ wá jẹ ìntẹ̀ríìmù yín àjànàkú akéwì ti sọ pé àwọn retí ìjọba adelé o gbogbo ayé ló retí ẹ ẹ máa gbàdélé yín bọ̀ ẹ tún lọ fẹ́ lórí ẹ tún lọ fẹ́ léwì míì náà lówó o ẹ má jò jájànàkú nìkan o ẹ tún lọ béléwì míì ṣé ẹ lórí yín gbálẹ̀ náà ẹ wo ẹyẹ èèyàn retẹ́ ń wò mí jàre ẹ fi tí wọ́n yẹn lẹ̀ ẹ̀yin èèyàn rẹ tẹ́ wò mí torí tọlọ́hún ẹ bá mi dá sí ọ̀rọ̀ wúmà yìí ẹ owó ẹ̀ torí pé inshallah látọ̀dọ̀ bàbá gbàgede mọ̀ one hundred thousand ti dúró tí màá sẹ́ndì sákàǹtì ti ngo àkáǹtì wa màá sẹ́ndì ẹ̀ sìn sìn sìn sìn lágbára ọlọ́run ó wá kù nine hundred thousand mo bẹ̀ yín torí tọlọ́hún ẹ bá mi dá sí èsì lórí àwọn tí wọ́n dúnkokò mọ́ mi lórí ọ̀rọ̀ Adédoyin lágbára Ọlọ́run lẹ́yìn fídíò yìí ẹ rí èsì yẹn wò kílẹ̀ tó ṣú lé mi gbogbo ẹ̀yin tẹ́ ń kí mi tẹ́ ń pè mí tẹ́ ń advice mi gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣe o láyọ̀ ọmọ aráyé kíní ṣẹlẹ̀ sí yorùbá o ọmọ Oòduà o. yéyéyéyéyéyé ń ṣera wọn nítorí owó yorùbá ń jira wọn lẹ́sẹ̀ nítorí ipò wọ́n gbẹ̀bí fáláre wọ́n gbáre fẹ́lẹ́bí wọ́n kò lè kó wájà wọ́n tún kó lóko wá mu. ọgbọ́n tí wọ́n gbọ́n ló gbé wọn délé ọlá ọgbọ́n náà ló tún padà wá sílé wọn mọ́lẹ̀ o àwọn tí wọ́n ti ń ṣọ̀gá lọ́jọ́ tó ti pẹ́ tún padà wá dẹni à ń fọwọ́ ti sẹ́yìn o. yóò Yorùbá yoyoyo bí iná alẹ́ yorùbá rúrúrú bí omi òkun yorùbá bàbá ni bàbá ń ṣe yóò yorùbá ronú o. yorùbá sọra wọn di bọ́ọ̀lù fáráyé gbá. bàbá táwọn sókè wá tún bá wọn sísàlẹ̀ o ẹ̀yà tí ó ti kéré tẹ́lẹ̀ ni wọ́n gé kúrú àwọn tí àrèfẹ́ lọ́sùn ti dẹni àtijọ́ yorùbá jókòó sílẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ wọn fọwọ́ lọ́wọ́ bí àgùntàn tí abọ rẹ̀ ń gbòrìṣà iṣẹ o yóò Yorùbá lónú o. oríkì màáyé ború títí kọ́ bógún ọdún lẹ́yìn òkùnkùn bèrèbèrè ìmọ́lẹ̀ yàtọ̀ o ẹ jẹ́ ká pọ̀ lódùmarè ká pọ̀ balùwàyè káyé wa lè dùn ní gbẹ̀yìn gbẹ̀yìn lálàyò ilẹ̀ mọ́ pé ìyá o. ilẹ̀ dákúbà ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àfọkọ́yẹ rí. alákòókò àwòtẹ́rẹ̀ rẹ̀ kábì. ọ̀gbàràgàdà bí ẹni yèyé mi ọmọ darúgbálẹ̀ àdúgbòye. èmi ti ka ìkàlẹ́ nù mọ́. àtẹ ìka ọkọ tí a pèlè ojú olódùmarè ò mà ṣe ká fún lọ́wọ́ ayé. ìrẹ́ àwa ò ìrẹ́ o ẹ̀ẹ́ ẹ̀ẹ́ àwa kò rí ìrẹ́ ìfẹ́ o. ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ ò kéré gèdè o ẹ̀ẹ́ ẹ̀ẹ́ àwa kò rí bá wa túnlẹ̀ yìí ṣe ò tọmọ o ẹ̀ẹ́ dá wa láre o ká sì máa rere jẹ́ o